akí gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa káàkiri ibikíbi lórílẹ̀ ayé pé a kú ìmọ̀ràn ọdún iléyà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kí àsìkò pọ̀ rẹ̀ ní orílẹ̀ ayé ètò yìí ètò amọ̀nàrò sẹ́bìl ọ̀nà ni ó tún gorí afẹ́fẹ́ lọ báyìí níbi tí a ti ń gba àlejò àwọn olùmọ̀ samahatu doctor sharafuddin gbadebaraji hafizahumullah wa ra'ahum wa hasanallahu akibatahu ọlọ́run kó jẹ́ kí àríwọ̀n pẹ́ ní orí dáadáa síwájú kí a tó máa sí ojú òpó fún wa láti máa pè máa béèrè béèrè ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan nípa ntọ́jọ́ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn islam yìí béèrè alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ máa wáyé láàárọ̀ tòní òun náà ni wípé àwọn tí wọ́n nímọ̀ nípa ètò ọ̀rọ̀ owó àti ìgbáyégbádùn àwọn ọmọ èèyàn lórílẹ̀ ayé wọ́n sọ wípé nílùú wa ní nàìjíríà yìí pé àwọn èèyàn ń sẹ̀mí ìsẹ̀mí percentage àwọn tí wọ́n ń sẹ̀mí below the line of poverty ní abẹ́ ìlà òsì tó gbópọn ní nàìjíríà yìí wọ́n ti jẹ́ seventy three percent báyìí ìyẹn ni wípé àwọn èèyàn tí wọ́n sì ń sẹ̀mí lórí pé wọ́n lè jẹun kí wọ́n gbádùn nínú sẹ̀mí ayé tá a wà ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò ju twenty seven lọ. ìtìbéèrè ti wá lọ́pàpọ̀ mọ́ra wọn ni wípé ọdún léyà tó dé wọ́n ní ó ti wáyé láyé ànábì sallallahu alaihi wasallam tí àwọn mùsùlùmí tìsẹ̀mí jíjẹ múmu tó nira bẹ́ẹ̀ àmọ́ ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé wọ́n gbọ́dọ̀ kó ẹran léyà pamọ́ di ọjọ́ mẹ́ta ṣé nígbà tó sì dọ́n bọ́ pẹ̀lẹ́ wọn lánàá yìí tó sọ fún wa pé ẹ máa jẹ ẹran léyà yín bó ṣe wù yín ẹ tó kó pamọ́ lé ṣé hadithi tí ó dé tó ti pa tẹ́lẹ̀ kejì ẹ̀ lálákọ̀ọ́kọ́ rẹ̀ sírù rẹ̀ sì tún lè ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ sí wípé àwọn èèyàn kò sí owó àti ipa ẹran lọ títí ní àwùjọ ṣé ó tún lè ṣẹlẹ̀ pé káwọn èèyàn máa kẹran kalẹ̀ mọ́ ìzákùnlọ́ ọ̀hẹ́. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum warahmatulahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulah. àti gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìpè àkó ìpalẹ̀mọ́ ọdún ọlọ́run ẹlẹ́dàá yóò jẹ́ kó bá wa láyé kó bá wa láyé kó bá wa nídẹ̀ra. ìbéèrè tẹ́ ṣe nípa pé iye òdiwọ̀n àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀mí lábẹ́ ìlà òṣì tó gbópọn lórílẹ̀‐èdè tiwa nàìjíríà ó tó ìdá mélòóléláàádọ́rin sèyí tó túmọ̀ sí pé àwọn tó rí ń jáde yàtọ̀ sí pákó wọn ju ìwọ̀nba èèyàn péréte lọ lórílẹ̀‐èdè wa ṣé a lè ti torí eléyìí ká sọ pé gbogbo ẹni tó lọ́nba bùkún tó bá pẹran léyà kó má jẹ́ kí ẹran léyà yẹn kó tayọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ òun a sì mọ̀ pé tí wọ́n bá dáyàn dá ẹran léyà rẹ̀ kódà tó ń ta àwọn aráalé rẹ̀ wípé ẹ̀jẹ̀ ẹran yìí tán láàrin ijọ́ mẹ́ta kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá ló wọ́n máa jẹ ẹran báwọn fún ijọ́ mẹ́ta ó ṣeé ṣe ìṣe téèyàn fi rí ẹran tó pọ̀ níwájú rẹ̀ tó sì gbọ́dọ̀ jẹ tán láàrin ijọ́ mẹ́ta ó lè sí àárẹ̀ inú dídàrú tí wọ́n á lọ máa bá ilé ìgbọ̀nsẹ̀ lálejò lóòrèkóòrè ó lè sílẹ̀ fún so a jẹ́ pé a pín fẹ́ni tó bá ń bùkátà rẹ̀ tí òfin ní pẹ́ lọ́wọ́ wa nù. àkọ́kọ́ kò sáàyè rẹ̀ nítorí pé òfin tánàbí sallallahu alaihi wasallam ti ń ṣàlàyé òfin látọ̀dọ̀ Ọlọ́run òfin gbogbo mùsùlùmí níbikíbi ní gbogbo àyíká yìí ní Islam ni wọ́n ní ẹ kó ẹran pamọ́ ẹran ilé apamọ́ tayọ ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà sọ fún wa pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ abẹ tíjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù nítorí pé agbára àti máa dá sófin kò sí fẹ́nìkẹ́ni lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run ló máa ń sòfin àfi tó bá ní kí ó tẹnu ànábì rẹ̀ kó tu ẹnu rẹ̀ wáyé sọ̀ńtánà bí ti sọ abẹ́ ti gé e kò sí àyípadà fún títí tíjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ẹni tó bá pẹran léyà òṣì ọba pọ̀ jù bẹ́ẹ̀ lọ láwùjọ wa iye ìgbà tó bá wù ọ́ ló lè rẹ̀ dà so kò sínú pé májò tayọ ọjọ́ kan ìjọ méjì ìjọ mẹ́ta a ti mọ̀ yín pé òṣì tí wọ́n ń sọ yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń sẹ̀mí lórí rẹ̀ láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ gbà míì àwọn èèyàn tó ń pè ní ẹni tí ò ní àwọn náà lẹni tó ṣe pé wọ́n ń sẹ̀mí ọ̀lẹ́sòro gbéjà nítorí pé ẹni tẹ́ ní owó tí ń rí lójúmọ́ ó wà bí ló one dollar ṣe tó já bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lójúmọ́ so òun náà ni ṣíṣe kan dé sí tó ṣe pé ó tún lọ pa títì yóò ní mọ́tò ní kọjá mọ́ alùpùpù gan ní rọ́nà lọ ká tó pé mọ́tò òun náà ni ó tún lọ pe léré tí ọmọ náwó bíi ẹlẹ́dà so sáwọn ẹni tí wọ́n ní wọn ò ní so nítorí tẹ́lẹ̀ ìsàmì ọ̀lẹ́sọ̀rọ̀ gbéjà náà kò jẹ́ àmọ̀ ṣé àwọn àṣírò tí wọ́n ń ṣe náà tó ṣe àbí ò ṣe torí tẹ̀lé òfin ọlọ́run bá ní pé iye ìjọ tó bá wù ọ́ láti jẹran lé ààrẹ máa jẹ bọ́ bá kónú fírísà kan kó sọdún méjì mẹ́ta mẹ́rin bẹ̀ wọ́ lọ́mọ kò sí wàhálà ń bẹ̀. jazakumullahu khairan ọlọ́run kì í jẹ́ kí àárẹ̀ àwọn olùmọ̀ apẹ́ ní orí dáadáa níbi tí a pè wọlé sí òun náà ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six eléyìí ni ojú òpó tí ẹni tó bá fẹ́ pè wọlé láti béèrè ìbéèrè ọlọ́kanòjọ̀kan nípa ntọ́jọ́ mọ́ ọ̀rọ̀ ìsìn èyí tó rú lójú àbí èyí tí ó ti mà tó tó fẹ́ gbọ́ àlàyé nípa rẹ̀ dáadáa sí kọ́kàn rẹ̀ lè balẹ̀ láti fi sin ọlọ́run ní àmì ìdánilójú nọ́mbà tí a mọ̀ pé wọlé sí nìyẹn. síwájú kí ipò tó wọlé wọ́n ní ẹni tí wọ́n fẹ́ pẹran léyà àmọ́ mistake já èékánná ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n sì sọ fún wa pé ní a mú nǹkan kan kúrò nínú oríkèéríkèé ara wa tí ọba yẹ pẹ̀lú abájí rakan pé á pa ẹran léyà kí ni tírú ẹni bẹ́ẹ̀ ò sí. alhamdulilayi hadith ummi salama radiyallahu anha nítorí tọ́ka sí náà ni pé gbogbo nígbà tá a bá ti rí oṣù zalhijja kó lé gbogbo ẹni tó bá gbèrò láti pẹ̀ran léyà kó kóra ró kúrò nídìí à ń gé nǹkan kan nínú ìkànnà tàbí irun ara ẹni tàbí àwọ̀ ara ẹni. eléyìí túmọ̀ sí pé o gbọ́dọ̀ gé kaná rẹ̀ o gbọ́dọ̀ gé nǹkan kan nínú irun ara rẹ̀ kó o tiẹ̀ gbọ́dọ̀ já pẹ̀lú awọ ara rẹ̀ gan o gbọ́dọ̀ gé o gbọ́dọ̀ há yẹn ni pé ìwọ ò lè má lòkúta àgbòsẹ̀ gan lójúmọ́ kan má lòkúta àgbòsẹ̀ má nìsí torí pé kò sí bá ṣe lòkúta àgbòsẹ̀ tí ò ní ha àwọn kan kúrò nínú awọ ara wa sọ́ọ́dì ẹ̀yìn ìgbà tí ọba pẹran léyà rẹ̀ lọ́jọ́ ọdún ẹni tó bá wá fi àṣìṣe tó bá fi gé ìkànnà àbó fi gé nǹkan kan nínú ara rẹ̀ àbó tiẹ̀ fi gé nǹkan kan nínú àwọ̀ ara rẹ̀ kò sí wàhálà yóò tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa aláforíjìn lọ́lọ́. jazakumullahu khair zero nine one three four five four six three four six hello. wàlẹ́kùn sọ̀rọ̀ kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń béèrè o. ẹ̀yin rẹ́díò yín lọlẹ̀ kí ni béèrè yín. kí ni béèrè yín pé nígbà tí wọ́n sọ pé ìyá lè kẹ́ran pamọ́ di ọdún méjì mẹ́ta nígbà gbẹ́sẹ̀lẹ̀ tí wọ́n á ní pé nígbà kọ́mọ́dé ìṣiṣẹ́ mẹ́ta lọ ó ti wà nínú ìṣiṣẹ́ tí wọ́n á sẹ́yìn sí ẹgbẹ́ àtàlàyé ibi tó bá wà káàkiri lọ òun ti ẹ̀ dá. àtẹ̀bá mọ tíra ẹ̀ bá ti rí nítorí ẹni ká bá ń ṣàlàyé rẹ̀ kẹ́lẹ́ lọ wò nù tíra ń bi tó bá wà tẹ́ bá mọ tíra ẹ̀ bá ti rí àdìtà nàbì sallallahu alaihi wasallam náà ló sọ pé mo ti kọ̀ fún yín láti kó ẹran lé apamọ́ tayọ ọjọ́ mẹ́ta ní báyìí ẹ kó pamọ́ di gbogbo ìgbà tó bá wù yín tẹ bá ma tíra ẹ lọ́wọ́ gbogbo tíra hadith tó ń ṣàlàyé nípa àwọn òfin ẹ̀sìn Islam sahih Bukhari sahih Muslim sunani Abi Dawud sunani Tirmidhi Ibn Majah An-Nasa'i bọ́jà Muwatta lásán lẹ́ni ẹ̀rí ń bẹ̀. naam. jazakumullahu èyí tán sọ fún yín tẹ́lẹ̀ òun làkọ́kọ́ òfin tánàbì ṣe kò gbọ́dọ̀ tayọ ọjọ́ mẹ́ta ànábì náà ló tún sọ wípé èmi mọ kọ̀ fún yín ní ìsìn ẹkó pamọ́ dìgbà tó bá wù yín ọdún méjì mẹ́ta tí mo sọ ohun àpèjúwe lásán ni wọ́n bá kó pamọ́ dọdún mẹ́wàá ọ̀sẹ̀ lọ́wọ́ lọ́mọ. hello wàlẹ́kùn sọ̀tìlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń bèrè o. Uh, kí ni ìbéèrè yín. Eh, eh, eh, bóyá mo ń lọ sí ibì kan ní àná tó mo fẹ́ ṣe mo wá ń pèsè láti ibẹ̀ ìgbà tí mo sáwá débẹ̀ mo wá pé àyè ìmáàmù so ó ga ju àyè àwọn mami lọ ṣé màá jáde kó ní mọ́tíláṣí tó ń padà ní àbí kí ni tí ń ṣe láàrin ọ̀tà. kò yẹ káyọ̀ lè má mọ ọ̀gá ju tàwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ lọ kí ló fẹ́ ga sí gánà rí kí ni wọ́n ń rí mú ń bẹ̀ gánà rí káyọ̀ lè má ń ba ti ga kí ni wọ́n ń rí mú ń bẹ̀ ju gbéraga lọ òfin ọlọ́run bá sì ní káyè máàmù àti ti ìmáàmù kọjọ dọ́gba torí gbogbo wa ẹrú tó fẹ́ sin náà tó sì ń sojú kòkòrò kọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà yìí náà tẹ bá wo àwọn tí ra àwọn aláwọ̀ Muqaddimatul Izziyya àwọn náà ń sọ fún yín pé tí àyè lè má mú bá ti ga tó ju àtẹ́lẹwọ́ kan lọ sọ̀láàtì rẹ̀ kò ní lálàáfíà yọ bàjẹ́ bẹ́ẹ̀ ni sọ̀láàtì gbogbo ẹni tó bá tò sẹ́yìn rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé tíra tẹ́ ń ká náà nù iná lẹ́sìn fi ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àmọ́ tó bá ti débi tí ọ̀bá yín láàmú ẹ̀ sósì dá bẹ́ẹ̀ hello wàlẹ́kùn sọ́ọ́tù lọ́wọ́ kàtí kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. àbá abdullahi ni láti ìlọrin. kí ni ìbéèrè yín. àti àwọn dọ̀kítọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá àwọn ẹlẹ́yìn. àmín. ẹ̀rọ kò fẹ́ béèrè pé ẹni tí ó bá fẹ́ pa ẹran léyà fún ìyá rẹ̀ tí ò sí máa gbóòní ó fèsì àníyàn pẹ̀lú ìyá rẹ̀ tí ò sí. alhamdulilayi àkókò kò sí nínú sí àwọn aṣíwájú wa rere pé kí wọ́n máa pẹran léyà fún bàbá àwọn tó ti kú àbí àwọn tó ti kú allahumma àfi tó bá jẹ́ pé bàbá wa àbí ìyá wa wọ́n ṣàsọtẹ́lẹ̀ kan tó kú wípé ìdá kan nínú mẹ́ta dúkìá àwọn yìí báyìí àwọn ń fẹ́ kẹ́ ẹ máa mú nínú rẹ̀ ìǹtẹ́ màá fi báwọn paléyà lọ́dọọdún a sì mọ̀ pé ìdá kan nínú mẹ́ta ń bẹ́ẹ̀ ń bá mú nínú rẹ̀ yóò padà tánjọ́ kan a jẹ́ pé ìdá kan nínú mẹ́ta ẹ̀ ń bá wọn yí padà bóyá òwò bóyá nǹkan kan tí ń tún jẹ́ kówó yẹn kó máa gbèrú sí i wọn á ní kí ẹ máa bá wọn ya lọ́dọọdún nínú owó tàwọn pọ̀sí ìyà ìdá kan nu mẹ́ta eléyìí tọ́lọ́ máa fi ṣe sàrà fún yàn pé yàn lè máa lò lẹ́yìn ikú rẹ̀ sòtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lè máa bá wọn pa àmọ́ pẹ́yìn lẹ́wọ̀n àmọ́ mú owó yín lọ́dọọdún tẹ́ máa pẹran léyà fún bàbá yín pẹran léyà fún yàrá yín tí wọ́n ti kú kò sí nínú ìlànà eléyìí táwọn aṣíwájú wa rere tí máa ń tọ̀ ṣùgbọ́n nǹkan tẹ́ lè ṣe ni pé tẹ́yìn bá fẹ́ pẹran léyà ẹ dà láníyàn pé wọ́n lọ́n ẹ sì wí jáde pẹran léyà tèmi ni àti ti àwọn aráalé mi àti ti bàbá mi àti ìyá mi so ọlọ́run ọ̀ àjọ fún gbogbo yín ní ládàá lápapọ̀ náà. jazakumullahu khair. hello. hello. hello kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. orúkọ mi àbùkárí dájú mi. níbo lẹ̀ tí ń pè. láti tàbí ìgbìmọ̀ sọ́dọ̀ àwọn ẹni òkú. kí ni ìbéèrè. ìbéèrè mi ni wípé kí ni sẹ́rí àtìlámù sọ lórí àfúndà àyà tó yẹ ká gbàgbọ́ fún àfúndà àyà àti àdúgbò fún àfúndà àyà. islam sọ pé gbogbo ẹni tó bá ti kú ó ti kú nù kò tún ní jáde mọ́ tíjọ́ gbẹ̀ndà torí rẹ̀ tó bá pé ẹnìkan kú ó tún jáde láti nù sàárè wọ́n tún rí lọ́ọ̀kan àwọn wálé kọ̀ wọlé ọ̀pọ̀ ọmọ kọ̀ gbọ́mọ kalẹ̀ àpè kọ̀ dáhùn ìyẹn wọ́n bá ń pè lákùdára irú lásán ni òfin ẹni tó bá ti kú kò tún ní jáde nínú anabi ni ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún tí ó jáde tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmà ṣáájú jọ́ gbẹ̀ndà kìyàmà pẹ́nìkan wá kú ó tún jáde láì já àwọn ẹni tọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa tó pa tó tún jí tó fẹ́ fi wọ́n ṣe àmì wò fáwọn èèyàn kẹ́ ẹ lè bá a mọ̀ bọ́lọ́ wọn bá ti ṣe máa jókòó láì já àwọn eléyìí pẹ́nìkan wá kú ó tún wá dé àkúdà ayà ìrọ̀ lásán àlọ́ lásán lélẹ́yìn ṣùgbọ́n o tí ẹnìkan tó ti kú tí ẹnìkan bá sọ pé òun tún rí àwọn kófìrí rẹ̀ ń bì kan àwọn náà ní nǹkan kan kó ṣòro nítorí pé àṣetọ́ ni máa ń gbé àwọ̀ èèyàn wọ̀ àṣetọ́ ni máa ń gbé àwọ̀ èèyàn wọ̀ yóò sì máa fọ̀n gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe ń sọ̀rọ̀ gbogbo eléyìí ń bẹnu tọ́lọ̀ fún ṣetọ́ ni lágbára láti ṣe àmẹ́ni bá ń pàtó tó ti kú pọ́n ló jáde kò lè ṣe é ṣe láéláé ó ti jọ́ gbẹ̀ndàlùkìyà náà. jazakumullahu khair níbi táwọn máa pè wọlé sí òun náà ní zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six ẹni tó bá ní ìbéèrè ọlọ́kọ̀jọ̀ kan ẹ̀já gbìyànjú ká fi ránṣẹ́ àbí ká fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí nọ́mbà yìí gbogbo ẹ̀ lábàá kalẹ̀ ọkọ̀ kan ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kí ánímọ̀ èyí tó yẹ kóró nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa akérèmọ̀kùn náà ìyá ó ti rebete tí a bá rí ẹnìkan tó yẹ pé ní ó nìdí kíndìnrín wọn ní kíndìnrín rẹ̀ bàjẹ́ ẹnìkan wá ní òun fẹ́ fún òun fẹ́ ta kíndìnrín tòun fún un kò sì sí ọ̀nà míì láti rí kíndìnrín tó lè rà lọ́wọ́ ẹni tí ó lóun fẹ́ tàpó òun ní láti òun ọ̀rẹ́dí àti fílẹ̀ fún lọ́fẹ̀ẹ́. alhamdulilayi àkọ́kọ́ islam ṣe lè wọ̀ káta nínú ẹ̀yà ara wa lẹ́yìn náà àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀yà ara wa nípa pé sá lè fúnyàn bá lè fúnyàn wọ́n pín sọ́nà méjì àwọn nǹkan tó ṣe pé wọn à pé méjì lára wa tá à ń ṣe ń bùkátà rẹ̀ láti sẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀dọ̀ gẹ́gẹ́ bí ọkàn gẹ́gẹ́ bí fòkò àwọn wọ̀nyí báyìí èèyàn ń bùkátà rẹ̀ tó bá fi sílẹ̀ ìwọ náà ń lọ nù. tọ́ àwọn kankan sì wà tó jẹ́ pé lọ́wọ́ bẹ́ẹ̀ ló dá wa ó fi síyàn lára yẹ́bi kíndìnrín ó jẹ́ méjì wọ́n ní tó bá kọ ẹyọ kan èèyàn lè fi sẹ́mi lópin ìgbà tó bá ṣe pé àwọn ẹni tó mọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ gidi àwọn náà náà ṣètò bá ṣe yọ ẹyọ kan fẹ́ni tó ń bùkátà èèyàn lè má gbé kàkà kó sì sẹ́mi dìgbà tó lọ́n bá wí. téèyàn bá wá fẹ́ fún ní irú kíndìnrín yẹn èèyàn gbìyànjú láti rí i pé èèyàn gbowó lórí rẹ̀ torí pé kò sí nǹkan kan tọ́tọ́ nínú ẹ̀yà ara wa pé ká tà ọlọ́run ṣe títa ẹ̀yà ara wa ó ṣe léèwọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wa kò gbọ́dọ̀ fi nǹkan kan lára rẹ̀ lẹ̀ fẹ́ni tí ń bùkátà pé èèyàn fẹ́ ṣe ọmọ ìyá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti lè sọmọ ìyá rẹ̀ láǹfààní pẹ̀lú nǹkan kan kó ṣe bẹ́ẹ̀ abẹ́ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ sí. tá a bá wá wa lọ sọ́tún tá a wá lọ sósì tá a rẹ́ nìkan kan fi kíndìnrín lẹ̀ fún wa kíndìnrín tá a ṣe ń bùkátà yìí báyìí tí ẹni tí ń ṣàárẹ̀ méjèèjì ti bàjẹ́ àwọn àbùkátà ẹyọ kan láti fi gbẹ̀mí rẹ̀ ró ààrẹ nìkan kan tó fi sílẹ̀ lọ́fẹ̀ẹ́ wọn á ní títà làwọn tà ọra tọ̀rà ọsẹ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ kẹjẹrú tọ̀tà yẹn kí rírà rẹ̀ burú títà rẹ̀ á ọba lùmà torí ẹ kẹyìn ọ̀rà ẹsẹ rẹ̀ kéré sí kọjá tà five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six hello. wàlẹ́kùn sọ́mìlà kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. àbúrò àfihàn ní ajúbádé láti ṣàlejò gbòó lóko. kí ni ìbéèrè yín. ọlọ́run lè kún àìsèké ìsáàdù wa. àmín àmín àmín. ọba ọlọ́run ọlọ́run ní fi ọdún yìí kò ní lè ṣàfihàn fún wọn. àmín àmín àmín. náà wọ́n ṣàlàyé pé kò sí àkúdàáyà ẹ dákun níjọ́ tọ́ọ̀sì tí wọ́n sọ pé gbogbo àwọn òkú islam jáde sórílẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ẹlòmíì kò rí ìyẹ́ òun ẹlòmíì kò rí bàbá òun. gbogbo eléyìí náà gbogbo eléyìí náà àlọ́ lásán ni àlọ́ lásán ni àlọ́ ti yẹ kí gbogbo àná rí bàbá wa <laughs> ọjọ́ bó ṣe jẹ́ àlọ́ lásán gbogbo eléyìí ẹ sì máa pa àlọ́ ọ̀rá yìí nínú òfin ẹ̀sìn òfin ẹ̀sìn lọ́lọ́run sọ ànábì sọ ní ìjẹ́ bó ṣe jẹ́. hello wàlẹ́kùn sọ́ńdọ̀ ọ̀rọ̀ kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. Muhammad Bashiru láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹlẹ́kùn tí òbí yẹn bá tó wọ́n rán àwọn ọmọ tó bá ti àmọ̀ tó ń bọ̀ lórí ní ìsìlámù yẹn ra sí alẹ́ àná ṣé wọ́n lè mọ bá ti àmọ̀ lọ látàrí bí wọ́n ṣe lọ́kùnrin. bẹ́ẹ̀ ni ìbéèrè tó ṣe pàtàkì òní ìyànjọ́ àràfà ni ó yẹ ká pé gbogbo mùsùlùmí akẹnuró lónìí àṣẹṣe yáàmù nítorí ẹ̀san ńlá tọ́lọ́mọ fi ń san ẹni tó bá kẹnu ró lónìí sèyáàmù tó ní ọlọ́mọ fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún tó ti rí kọjá àtẹ̀ṣẹ̀ tọdún tí ń bọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó ń sọ pé máa ń parẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni torí ẹ̀ àti kéékèèké àti níláńlá gbogbo ẹ̀ là ń fẹ́ kọ́ lọ́wọ́ bá wa parẹ́ kìí ṣe dandan òun náà ní pé tá ṣe sèyáàmù tó jẹ́ náfìlà ká dàníyàn látòrù tí ètò ọjọ́ ọ̀ràn yẹn la máa ń dàníyàn fún látòrù ẹni tí wọ́n mọ̀ kíkẹ́ sùyàmù wà lónìí tẹ́lẹ̀ àmọ́ ọba ẹlẹ́dàá wa tí ò tí ì mú jẹ nǹkan kan àbí mu nǹkan kan láti ìgbà tilẹ̀ ti mọ́ lónìí ó lè dàníyàn láti sìn nígbà tó rùn tí yẹ tàrí ipò òun sì ń ṣe sùyàmù jọ àràfà wàyí o àdúrà kan wà tó yẹ ká tún mójútó lónìí eléyìí tí ànábì sallallahu alaihi wasallam tó lòun náà làdúrà tó lọ́lá jù àti pé òun ló lóore jù ní tóun ṣe ládùúà lọ́jọ́ àràfá yìí àtòun àtàwọn ànábì tó síwájú òun òun náà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àti pé láti ẹ̀yìn àṣùbà tó ní iná láti lábẹ́rẹ̀ sí wígbóná allahu akbar. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd. àwì títí ẹ̀yìn sọ̀látù ìṣá lónìí bẹ́ẹ̀ náà láti lọ́la bẹ́ẹ̀ náà láti lọ́túnla ìjọ mẹ́rin so tọ́ba wa di ní ìjọ márùn á parí rẹ̀ ní sọ̀látù lásù eléyìí jẹ́ àwọn nǹkan tó yẹ ká mójútó láwọn ọjọ́ yìí ìbéèrè tí oníbéèrè ṣe ni pé ṣé téèyàn bá ti dàníyàn láti òru bó wọn ṣe sùyàmù tòní ṣó lè dàníyàn ní ìsìn bẹ́ẹ̀ ni ó lè dàníyàn lópin ìgbà tí ò bá ti jẹ nǹkan kan tí ò mú nǹkan kan tẹ́lẹ̀ náà. jazakumullahu khaira jaza zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six ẹnìkan fi àtẹ̀ràn yín jẹ́ síbi ọ̀sán yín pé ẹ dákun òfin ọlọ́run wo ni ń bẹ lórí obìnrin tí ń wọ ṣòkòtò àmọ́ títún wá ń gbé ìjáàbò lé lórí ṣé tí kì í sìn sí ń tọ́ da ni. kò kò kò tọkọbìnrin pé kọ́ wọ aṣọ tí ó fi gbé gbogbo ọ̀ṣọ́ rẹ̀ jáde síta fún gbogbo oníkó wá pé kí wọ́n máa rí òun bọ́lọ̀ wọn bẹ́ẹ̀ wa ti ṣe yí nítorí pé ìta bá gbé pamọ́ ló máa níyì wọn bá ti wá wọ ṣòkòtò tó gbé gbogbo òdì rẹ̀ ta sọ kí wọn ní nǹkan tó tún wá ṣẹ́kù mọ́ àmọ́ tó wá pé ń tọ́ wọ̀ ó gbé pamọ́ sínú wọn á gbé jìlbáàbù lé lórí tẹ́lẹ̀ náà jìlbáàbù ìtumọ̀ rẹ̀ ni pé gbọ́sọ̀ pamọ́ tó bá ti lè gbé jìlbáàbù rẹ̀ lé lórí kò sí wàhálà. Jazakumullahu khairan. hello. hello. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. òṣìṣẹ́ adéṣàbá náà sọ̀rọ̀ láti gbọ́ wálé kù. kí ni ìbéèrè yín. àtọ̀tọ̀ kí àwọn àfúnà ìgbà Àmín. Uh, zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. wà ní sàǹtìlà kí ló kọ́ yín wọlé tí ń tó.

tó ti gbàgbé pé kìí ṣe mọ́gírìbù lòún ṣe tó wá rántí láàrin ìgbà yìí tó dìde tó múra kẹlẹ́kẹrin wá tẹ́sẹ̀sẹ̀ wá ṣe tẹ̀síáhù tó sálámà sọláàtì rẹ̀ lálàáfíà ṣùgbọ́n yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá ti pé ó sálámà tán nítorí àfikún tó fi kún sọláàtì rẹ̀ látàrí ìgbàgbé. jazakumullahu khairan jaza zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. hello. wàlẹ́kùn sọ́ńtìlá wa kí ni ìbéèrè yín o kí ló kọ yín. kí ni ìbéèrè yín. ẹ dákun tó lọ lọ́wọ́ ẹni tó bá ti pẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ kí á fún àwọn míì ní àǹfààní láti lè pè nítorí pé ní gbogbo yẹn la fẹ́ kó jẹ àǹfààní ìpè yìí. hello. hello. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o abíọ́dún ní sọ̀rọ̀ látòkọ. kí ni ìbéèrè yín. ìbéèrè tí wọ́n máa dà nísìnyí pé téèyàn bá ẹni tó lóun gbàgbé ìran wípé òun wá tún dìde yẹn pé tọ́ba ti sálámù kan lẹ́lẹ́kejì tó wá forí kalẹ̀ lẹ́ẹ̀kejì tí yóò tún sálámù ni àbí kò ní sálámù kankan. ẹni tó bá gbàgbé tó ṣe àfikún nínú sọláàtì rẹ̀ yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà tó bá ti wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn kò tún ní tún àtàyà ṣe máa yọ kàn sálámà sọ́tún àtòsí ni lọ́ba tán. jazakumullahu khairan hello. hello assalamu alaikum. wàlẹ́kùn sọ́ńdúnlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. àpò ìlà tó lé olóko ni òṣùlá wọn kọ́ dùn yìí. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wí àwọn kan sọ àwọn mùsùlùmí kan mọ sọ wípé àwọn wọlé adúwà lẹ́tí ijọ́ méje wọn náà wọn gbọ́dọ̀ rí òòrùn àwọn gbọ́dọ̀. ẹ kí ni ìbéèrè yín bẹ́ẹ̀. àwọn òsì ní wọn ní lọmọsáàsì lọ kí wọn. kí wọ́n ní. tó jọ ìgbà tàbí láì lọmọsáàsì lọ kí wọn bẹ fọkùnrin àkọ́kọ́ kálọ́wà ò ṣe kálọ́wà kò sí nínú ìlànà tọ́lọ́n fi rán nàbì sallallahu sí wa tọ́lọ́n fi sí wa ní al-i'tikaf al-i'tikaf sì máa ń wáyé ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan àmọ́ kálọ́wà ẹni tó fẹ́ pé òun ṣe tọ̀ríkọ̀ òun ṣe súfí wọn gbọ́wọ́ wọn gbọ́wọ́ àwọn náà máa ń ṣe léyìn èyí sì ṣe lànà tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam súnà nàbì sallallahu alaihi wasallam lọ́yẹ kémi pẹ̀lú ìrọ́jọ́ sojú kòkòrò láti máa tẹ̀lé. jazakumullahu khair uh, zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six hello ẹ̀yin rédíò yín lọ́lẹ́ o hello hello níbo lẹ̀ ti ń pè o hello ìyá hello ẹ káàárọ̀ kí ló kọ yín o mo lẹ̀ ti ń pè o. alẹ́ ní tó bá ti pèlè ẹ̀ka ẹja máa fún ẹlòmíì ní àǹfààní láti lè tún pè nítorí pé àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ béèrè béèrè ẹ má yẹ kọjá sí pé láwa nìkan náà láàmú tún máa pè láti máa tún pè lẹ́ẹ̀kan sí i tí ọba sì jẹ́ pé lẹ́ẹ̀ bá wò pé ní ẹ fẹ́ béèrè náà ni ẹ máa sẹ́ndì mẹ́sẹ́jì ránṣẹ́ sí orí àtẹ̀jíṣẹ́ yìí ẹ má yẹ jẹ́ sí pé ní ẹ máa pè ẹ máa pè ẹ máa pè ẹ máa pè. tí ẹ bá sì rí kọ́kọ́ ẹ má wulẹ̀ ẹfẹ ká fi àtẹ̀jẹ̀ ránṣẹ́ ẹ má wulẹ̀ pè padà mọ́ ẹ dákun torí tọ́lọ́ nítorí pé láwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ béèrè béèrè zero nine one three four five four six three four six hello. wàlẹ́kùn sọ̀rọ̀ àwọn tó kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ni pé ní ẹran tó fẹ́ nípa léyà ṣùgbọ́n ẹran yẹn wá mú kù wọ́n bí mọ́ ní kété pé àwọn sọ́dà bẹ̀ ìjọ wọlé àti kọ̀ wọlé yà àwọn kọ́ọ̀nù méjèèjì ní wípé nípa tó dáyà tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní ṣètò ni wọ́n da àwọ̀wọ́ àlẹ́ ẹni tí ọba gbọ́ wọn wálé kọ́ tó tó ìfọ̀mọ́ àní gbogbo ẹ náà irọ́ lásán irọ́ lásán ni mùsùlùmí là wà irọ́ lásán lẹ́ nǹkan pọ́n lẹ́ ń pọ́n rọ́ lẹ́ ń pọ́n rọ́ láró irọ́ lásán mùsùlùmí tó o bá jẹ́ mùsùlùmí islam ló ti gbọ́ yẹn gbogbo nǹkan míì dẹ́ máa tún gbé lárugẹ ń bẹ̀rùn àṣà lásán tí ò nítumọ̀ ṣèbí Islam làwọn ń ṣàlàyé tiwa àwọn ọgbọ́mọ wálé kọ̀ gbọ́mọ wálé ọgbọ́mọ lọ kọ̀ gbọ́mọ lọ àlọ́ lásán tó ewo ní ṣètọ́ni ò lè ṣe náà rí kí ló rò pé ṣètọ́ni ò lè ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin nǹkan tá a gbà lérò ni pé dípò tó máa pe nọ́mbà lápè tún pè sms tó wà nílẹ̀ ni kò máa kà kò níbi kò máa pe nọ́mbà lápè tún pè ọ̀rọ̀ ń jó. hello. kí ló kọ yín mo lẹ̀ ti ń pè ọ́ mo tó kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé sọ́lọ́tù káàpù tá máa ń kà lọ́jọ́ Friday yẹn ìgbà wo ló ti bẹ̀rẹ̀ ìgbà wo láti lè kà á di lọ́jọ́ Friday. alhamdulilayi wọn ní kẹ ká lọ́jọ́ ọjọ́ ọjọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí alifájàre bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ ọjọ́ kìí ṣòro náà. wọ́n fi àtẹ̀rànjẹ́ rẹ́fẹ́ níbi wọ́n ní ẹ dákun sheikh kí ni ìran ẹran tí ọ aláwọ̀ kí a kí ọ tọ kápá fún àkíkọ̀. irú ẹran tí òfin ọlọ́wọ́n bá gbà pé kẹ́ ẹ pa fún àkíkọ̀ náà nírú ẹran tọ́lọ́wọ́n bá gbà pé kẹ́ ẹ pa fún léyà irú rẹ̀ náà lọ́lọ́run gbà pé kẹ́ ẹ pa fún hádì sẹ́ni tó bá lọ́ọ́ ṣe hajj òun náà ni ràkúnmí màálùú tàbí àgùtàn àwọn àrùn ẹran mẹ́ta yìí lọ́lọ́run ẹlẹ́dàá gbà pé ká pa fún àwọn nǹkan wọ̀nyí torí ẹni tó bá ma tó bá lè pa àgbò àgbò lọ́lọ́lá jù lágbára rẹ̀ ọ̀bá kágbò ìgbà náà ló tó kọ pa ìyẹn abo àgbò agbára rẹ̀ ò tún ká eléyìí ìgbà náà lọ kan akọ agbára lọ́dọ̀ ìṣẹ̀wá kan tó gbogbo dẹkùn náà lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ṣe fún wa eléyìí tí agbára rẹ bá ká mẹ́ gbìyànjú láti rí pò ṣe má gbẹ̀yìn níbẹ̀. wọ́n ní wọ́n tún fi àtẹ̀ránṣẹ́ kan jíṣẹ́ ń bì pé ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run kí èèyàn ṣe wíìlì kalẹ̀ nípa apá kan nínú ara rẹ̀ pé tó kù ṣẹ́jú kan tí mo fẹ́ bọ́ lára mi báyìí bóyá kíndìnrín àbí ẹ̀dọ̀ àbẹ́mì àbí ọkàn pé kí wọ́n yọ fún ẹnìkan fáwọn èèyàn tí wọ́n bá nìdí ẹ̀ tí wọ́n ní àlàáfíà wọ́n ní sọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run. ẹ̀rọ tó lábẹ́ òfin ọlọ́run pé kéèyàn fi nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ kó fi tọrọ fẹ́lòmíì tó lè wúlò fún lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n ṣáájú kó tó kú wọn gbọ́dọ̀ mú nǹkan kan lára rẹ̀ torí rẹ̀ ó ti sì sọ nínú ọ̀rọ̀ yẹn wípé kí wọ́n mú tó bá kù ṣẹ́jú kan á jẹ́ pé àwọn ni wọ́n panu so Islam ò sì gbà kí wọ́n pọ̀ nítorí pé wọ́n fẹ́ ṣẹlòmíì láǹfààní náà. hello. ẹ káàárọ̀ kí ló kọ yín o níbo lẹ ti ń pè. kí ni ìbéèrè yín. oríṣiríṣi ọmọ tó bá ti pé bẹ́ẹ̀ twenty years ó lè pa ẹran fún ìyá rẹ̀. tó bá ti. tó bá ti wọ twenty years ó lè pa ẹran fún ìyá alhamdulilayi ẹni tó fún ọlọ́run bá sọ ni pé gbogbo ìjọsìn tó bá ti ní ṣe pẹ̀lú owó ẹni tó bá lágbára rẹ̀ òun náà ní kó máa ṣe fúnra rẹ̀ òbí wa ò lágbára islamu ìsìláàmù sọ pé pe ẹ máa pẹran fòbí tí ń kẹ́yìn ọgbàgbé orí ara yín ẹ̀yìn fúnra ara yín ẹ pe ẹran lé atiyín nì àti ti màmá yín tó ọlọ́run ẹlẹ́dàá yóò gbà yóò fún yín ládàá àtàwọn ẹni tẹ́ bá tún kó sábẹ́ pé ẹran lé àìjọjẹ tiwọn àti tiyín ọlọ́run fún yín papọ̀ àmọ́ pé mo mo lọ gbé fún yàrá mi pé ẹ pa lẹ́ran Islam tó fi kọ́ naam. hello. wàlẹ́kùn sọ́ńtìlá wa kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. àwọn tí iná ń pè láti èkó. kí wàá ní ìbéèrè yín. alhamdulilayi kọtọ kẹ kpajúmọ àpapọ̀ máa ń sùn kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kẹ́ ẹ pàjùmọ̀ àpapọ̀ mọ́ asiri kọ́dà sọ látò gbóhor àti asiri àníkẹ́ mọ́ máa papọ̀ nítorí ìpójò rọ̀ ẹ jẹ́ kó mọ lórí magreb àti ìṣá nítorí pé lèyí ló wá pàwọn aṣíwájú wa rere máa ṣe ẹ sì nira eléyìí tó lè bá wa látàrí ìpójò rọ̀ lásìkò magreb sí ìṣá irú rẹ̀ lè bá wa tí máa ń rọ̀ lọ́sàn eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n fi àtẹ̀ránṣẹ́ kan jíṣẹ́ bíi pé ẹjọ́ ṣé máàmù lè padà di ìmáàmù nígbà tí wọ́n bá sálámà tọ́ ẹ pẹ̀lú náà sì bá sọ́lá ni kọ́ wa tún ibi tí ń pèsè ọ̀la rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn dé wọ́n á ń bá. ẹni tó ṣe pé ọba rákà méjì nínú mẹ́rin ibi tó ti wá dìde tó fẹ́ máa pé sọ̀lá ti tiẹ̀ rákà méjì tí ọba ọmọ lọ́wọ́ táwọn míì tún lè darapọ̀ mọ́ kóun di ìmáàmù bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ́ ní ó lè di ìmáàmù bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sàn ni pé kọ́ mọ́ gbà kó fi yé wọn pé káwọn ò ṣètò wọn lọ́tọ̀ kí ẹ ṣe pé kí wọ́n darapọ̀ mọ́ naam. Eh, jazakumullahu khaira ah, ní orí hello. wa alaikum salaam wa rahmatullahi kí ló kọ́ yín mo lẹ̀ tí o. kí ni ìbéèrè yín. tí èèyàn kan bá wà tó ń wà tí ò dá bọ̀ yẹn ó máa ń fẹ́ ń kó èyí jà láti wọ́n wà yẹn bọ̀ kò sí rí ara ẹ̀ pọ̀ tí wọ́n ti tó bá wà yẹn tán ó ṣe máa wá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ láwọn ṣe pa pé ó ní àtẹni bẹ́ẹ̀ tó lè máa ṣe àbí tó lè fi ní ọwọ́ bẹ́ẹ̀. alhamdulilayi bọ́lá tó bá lẹ́sìn àbọ̀bá rẹ̀ ní pàkíyèsí rẹ̀ wọ́n máa túbá. tá a bá ti ń ṣẹ̀ náà ń tọrọ àforíjìn ó dájú pé orí orí ńlá la wà. àmọ́ pé mo fẹ́ kóra mi jánu pátá porongodo mọ́sẹ̀ lọ́wọ́n ọba mọ́ rárá rárá rárá yóò ṣòro díẹ̀ fọ́mi èèyàn bó tilẹ̀ jẹ́ pé a lè jìnnà sẹ́sẹ̀ ní jíjìnnà gidigidi. Gidi tí ó wàá jẹ́ pé ń tọ́sẹ́kù fún wa tá à ń ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kéré jọjọ oore ńlá lélẹ́yìí abẹ́lọ́nkọ́lọ́n ẹlẹ́dàá kò ṣe fún wa. sọ ṣùgbọ́n pé màá wá kúrò nídìí ẹ̀ṣẹ̀ pátá porongodo ah wàlá yóò lágbára fún mi yàn. bí ẹni tẹ́ ewì yẹn bá jẹ́ pé bí bá ti ń sẹ́lọ̀ ní tọrọ kò sì máa máa mà sẹ́lọ̀ inṣàlá orí oore náà lọ wà eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n fi àtẹ̀ránṣẹ́ kan síbi pé ẹjọ́ ẹni tí ó ti rí obìnrin kan tó sọ pé lóun fẹ́ fẹ́ tóbìnrin sì ti fọkàn sí tó náà sì sọ pé lóun ọ̀fẹ́ tí wọ́n jọ gbọ̀pá àwọn ọ̀fẹ́ ra wọn àmọ́ ńgbà tí ó yá tó pẹ́ díẹ̀ lọ́ba tó róbìnrin míì tí wù jùlọ só lè sọ fóbìnrin alákọ̀ọ́kọ́ pé wọ́n fẹ́ mọ́. à ńgbà tó ti sọ pé ọfẹ́ fẹ́ àwọn mọ̀ pé kò sẹ́ni tá a lè pa lè fẹ́ náà tó ń ta nífẹ̀ẹ́ rẹ̀ ní ìdá ọgọ́rùn-ún sọ́gọ́rùn-ún

ipò wọn gba òun fẹ́ òun gbà láti fẹ́ ọ ẹlòmíì ò gbọ́dọ̀ tún sọ pé òun fẹ́ fẹ́ obìnrin mọ́ títí tó fi sọ pé ọ̀fẹ́ mọ́ ó túmọ̀ sí pé ò lè sọ pé ọ̀fẹ́ mọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe kódà ní ìbágbépọ̀ ọmọ èèyàn sọmọ èèyàn inú tí máa dá ọgbẹ́ ọkàn síyàn lára ni téèyàn sì fẹ́ gbàgbé rúbànújẹ́ bẹ́ẹ̀ láéláé. wọ́n ní ẹni tí ó fẹ́ ìyàwó méjì ṣùgbọ́n ọ̀kan ti kú ìyàwó kan àti ọmọ rẹ̀ ló dúró ní ibi ìṣe méjèèjì tí ìbéèrè wọn yóò clear zero nine one three four five four six three four six ibi ni a ti ń orí àtàràṣẹ́ láti mọ̀ pé wọlé zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six ẹ má jẹ́ àgbàwé pé ní ọ̀la tí ó jẹ́ ọjọ́ ọdún ẹ̀ẹ́dọ̀lẹ̀ àdèhà mùsọ́lá tí a ti máa ṣe sọ́lá nílùú wa Ògbómọ̀ṣọ́ kọ́lọ́wọ́n bá sọ àjò ọ̀la lọ òun náà ní ní ẹ́stéètì níwájú industrial estate níwájú industrial estate ibẹ̀ ni tọ́ba ti kọjá lọ lójú títì láti rí àwọn èèyàn ní dédé aago. mẹjọ ní dídí aago mẹ́jọ àárọ̀ Allah bi qudratillahi ta'ala ẹ jẹ́ kí á rípa gbìyànjú kí á péjú pèsè níbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò gbà ní ìbádà fún wa. níwájú civil defence ní ibẹ̀ wà zero nine one three four. ètò kan tí a máa gbé kalẹ̀ níbi tí a ti máa pàdé àwọn olùmọ̀ wa tí wọ́n ti ń dá àwọn béèrè wa ọlọ́kọ̀ọ̀jọ̀ kan bọ̀ láti àtàárọ̀ iná ni ní iwájú gbàdé ilé ọba wa lógbómọ̀ṣọ́ ní ọjà gbó à ń pè ní ẹkú ọdún yóò máa wáyé ní ọjọ́ kejì ọdún insha Allah èyí tí ó bọ́ sí ọjọ́ Wednesday ní ń bọ̀ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí ọjọ́ náà kó bẹ̀rẹ̀ mi pẹ̀lú yín láyé ẹ jẹ́ gbìyànjú kárí pé láwa bẹ́ẹ̀ láti wá lẹ́yìn sọ̀láti láṣì ní kété láwa sí sọ̀láti láṣì ni ètò náà máa wáyé ọlọ́run ọgbà ní ìbára fún ẹnìkọ̀ọ̀kan wa. hello. wàlẹ́kùn sọ̀rọ̀ tó lára gàdú kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè. ok kí ni ìbéèrè yín pápápá lọ́sà ẹ̀láta fẹ́ béèrè nípa àwọn ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí láti pẹran ní èjì ni èjì pé èjì ẹni tó lè pẹran torí àwọn kan máa ń sọ ní àwùjọ wa pé àwọn kan sì wọlé yà àwọn kan sì wọlé yà. alhamdulilayi gbogbo mùsùlùmí tó bá jẹ́ pé ó ti bàlágà tó sì dá owó ní tó fi rẹran so gbogbo wọn náà ló lè pẹran léyà kò bùkátà pọ̀ lọ àjèrè àbò ti fẹ́yàwó àbò ti fẹ́yàwó náà wọ́n fi àtẹ̀ránṣẹ́ kan níbi pé ǹjẹ́ àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù lè kí wọ́n lè lọ sí mùsọ́là láti lọ ṣe sọ́là. bẹ́ẹ̀ ni o tó bá ti di lọ́lọ́ ọdún gbogbo wa pátá iná là lọ sí eid àwọn ọkùnrin wọn lọ àwọn obìnrin náà lọ débi kan nàbí sallallahu alaihi wasallam ó ní ẹ kó àwọn obìnrin jáde kí wọ́n lọ sí eid tó fi dórí àwọn ẹni tí ì jáde rárá tó fi dórí àwọn tí máa ń sin nǹkan oṣù àbẹ́jẹ̀ bí màá bá ń jáde lára wọn gbogbo wọn ni wọ́n lọ sí Eid tá a bá kàn débi tá a ti fẹ́ ṣe sọ̀látò láàríd àwọn obìnrin tó ń ṣe nǹkan oṣù àtàwọn ìtọ́jẹ̀ ìbí máa ń jáde lára wọn àwọn rọra ta kété síbi tí a ti ń ṣe sọ̀látò láàríd ṣùgbọ́n kí wọ́n láǹfààní lílọ wọn wọ́n nítorí kọ́lọ̀ wọn bó lè bá a fòore tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ ọdún sí àwọn náà nítorí pé ìmáàmù ọmọ ṣàdúà fún àwọn mùsùlùmí lọ́jọ́ ọdún yìí táwọn náà bá wà ń bẹ̀ àwọn náà fi jẹ́ pé wọ́n nípìn nínú oore ńlá yìí gẹ́gẹ́ bí nǹkan ti kéde síwájú ibi táwọn ti ń ṣe sọ̀láàtì làríd ó ń bẹ ní ibi iwájú industrial estate níbi iwájú industrial estate ní àdójúkọ ibi iṣẹ́ àwọn civil defence ní Ògbómọ̀ṣọ́ títí òkò lọ sí Ògbómọ̀ṣọ́ yìí náà ni so ibẹ̀ láti rí ti àǹtí ń ṣe Eid tó bá ti di ní ọ̀la ọjọ́ ọdún à ń fẹ́ kí mùsùlùmí ẹni tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó bò láṣìírí torí aṣọ tuntun dá kọjá pàṣọ tuntun rẹ lọ́wọ́ kò sì jẹ́ pé ọwọ́ sọ tuntun iná fáwọn ọmọ rẹ tọ́lọ́run bá ní kágbára ọ̀ka ẹni ò lówó láti dá sọ tuntun èyí tá a ti nílé tẹ́lẹ̀ ká tọ́jú rẹ̀ ká lọ ká wọ̀ ọkùnrin à ń fẹ́ kẹ́ fi lọ́fíńdà sára ní ìgbà tí ẹ máa ń lọ sí eid ẹ sì wọ ìwẹ̀ ọdún kò yàtọ̀ sí wẹ̀ tá a máa wẹ̀ fún jánábà àníyàn nìkan ni ọkàn yà wọ́n ẹ wọ ìwẹ̀ yẹn pẹ̀lú àníyàn pé ń wẹ̀wẹ̀ ọdún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wẹ̀ kàǹkàn àtọ́fẹ́ ẹ jẹ́ kó wáyé lẹ́yìn ìgbà tẹ́ bá wẹ̀wẹ̀ tọdún tán kẹwẹ̀ kẹgbàsọ yín wọ̀ ẹ mọ̀ á lọ sí eid يعني تنسي لبيك اللهم لبيك لبيك لا شريك اه إيه ما سقي الله اكبر آه، لبيك اللهم لبيك ده كان تقول له حج سواتا وقال لي اه ما الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد اما ويتي تتافي بعيد تابعت تدي بتافي سعيد ناني داكي á máa wé títí tí ìmáàmù ó fi dé ìgbà tí ìmáàmù bá tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀látul Eid ńlá tó dá dúró ọ̀nà tá a bá lọ à ń fẹ́ ká pààrọ̀ rẹ̀ lábọ̀ gẹ́gẹ́ bí ìṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ntaafẹ́ kí mùsùlùmí ó ṣe má pa ẹran rẹ̀ ṣáájú sọ̀látul Eid nítorí kẹ́nikẹ́ni tó bá fi lè pẹran ká tó ṣe sọ̀látul Eid ọkàn pẹran lásán ni o kò tí ì pẹran léyà ajẹ́pọ́lọ́ wọn bù ọ láti rí òtún owó rẹ̀ ràn mí eléyìí tó pa fún léyà. akramakumullah ìgbà wo làwọn ò tó pẹran léyà tiwa pípẹran léyà wa ní í ṣe pẹ̀lú sọ̀láàtùl Eid tá a bá ti ṣe sọ̀láàtùl Eid tán ọ pẹran léyà rẹ̀ àmọ́ ká dúró ká gbọ́ kútùbà imam ó pàtàkì púpọ̀ nítorí pé àwọn náà wọ́n fẹ́ bá sọ̀rọ̀ kí sáwọn màláíkà àwọn náà fẹ́ pàkíyèsí wa sí ní táǹsì tọ́ da ká lè tẹ̀síwájú lórí ẹ̀ sẹ́ńtàǹsì tó kù díẹ̀ káàtó ká lè bá jáwọ́ nídìí rẹ̀ àwa tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ tá a bá ti síbẹ̀ kí wọ́n láǹfààní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ. wàyí o wọn ò ní kẹ́ ẹ dúró de pípẹ́ran ti bàbá ìmáàmù o bàbá ìmáàmù lè má rówó rẹran ó lè rówó rẹran kẹran jákùn kó tó di pa parí sọ̀láàtì bóò láàsì wá sí i torí ẹ̀ wọ́n ní tí wọ́n bá ti parí sọ̀láàtì làyíd ẹ̀yin náà lè lọ pa tiyín abẹ́lẹ́wọ̀n ọba ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára ju àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ó jẹ́ kí ọdún náà kó bá wa láyé kó bá wa láyé kó bá wa nídẹ̀ra kó sì má ṣe tọdún yìí ní àṣemá fún gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. jẹ́ ká tún darapọ̀ mọ́ manar sebil tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí a tún máa mú àkọ́tún ìtàn wá sí etí gbọ́ wa ẹrú ọlọ́run kan ló ṣe onígbọ̀wọ́ ètò náà kí ọlọ́run ọba kó fi àlékún rí sí àpò ẹni náà. Allah ya Aliyu ya Allah ya Kabiru ya Allah ya Hafizu ya Allah ya Muqitu ya Allah ya Hasibu ya Allah ya Hasibu ya Allah ya Hasibu ya Allah. جليل يا الله يا كريم يا الله يا كريم يا الله يا رقيب يا الله يا مجيب يا الله يا مجيب يا الله يا مجيب يا الله يا واسع يا الله يا مجيد يا الله يا واجد يا الله يا واحد يا الله يا صمد يا الله يا قادر يا الله يا قادر يا الله يا قادر يا الله يا مقتدر أقدم يا الله يا مؤخر يا